الحمد لله فوعد المطيعين للصلاة بنهر من جهنم ويقول سبحانه فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات وسوف يلقون غيا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في الذل والعلن يقول سبحانه يا أيها الذين آمنوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله شأن الصلاة في رمضان يومك تصفت بخطتك من رمضان عباد الله أول درس كم èyí tó wà ṣáájú rọmọdán ó tún wá wà nínú rọmọdán kò sì ní máa wà kí mùsùlùmí ọmọ àṣẹ nígbà tí mùsùlùmí bá ti wà láyé nínú ẹni sọlá wa asọlá tó ìlà àdàlá ìhun pínpín ọjọ́ kan nínú àwọn àríkà mi Islam. صلى الله عليه وسلم قال ọ̀sọ́lá yẹrẹ nù عبد الله بن umar رضي الله تعالى عنهما ومن بني الاسلام على خمس اسلام ومواسي ولما ولما وما ومواسي حقق لشهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله nísẹ̀rí wípé kọ̀ọ̀tẹ́ ti tọ́lẹ̀ sọ́tí dàtúlọ́ làbí kàmí wà ní allah àti pé dáadáa nígbà muhammed èyí ṣe ọlọ́run ọba ní ìsìn lẹ́yìn rẹ̀ wọ́n lẹ́nu kéde ọ̀pọ̀ ìfà ọ̀rọ̀ ìsọ̀lá ìmá kírun wà ní ìta ìzàká ìmá ìzàká ọ̀sọ̀ òjò ramadan gbígbà rẹ̀ ramadan àfẹ́jì àti ìlọ́gbẹ́jọ́ ọlọ́run ọba òjò sí a rí ibi àsọ̀rá ẹ̀ ó fi odidi ipò kan àwọn ìtayọ àṣeyà nítorí pé òun ló sì tún ga jù báńdà àṣàlà àdàkáyè gbólóhùn ìjẹ́rìí méjèèjì sọlá ló wà lókè òun ló fà nígbà tábìlì sọlá ló ń lọ lọ́fẹ̀ẹ́ máa ṣàlàyé kíni Islam ó ń ṣàlàyé pé rásùlẹ̀ àbí àdìsí islam olórí gbogbo ọ̀rọ̀ gbogbo òun jíjẹ́ mùsùlùmí wà àwọn gbogbo sọlá òkú rẹ̀ gẹ́gẹ́ wá ní sọlá ọwọ́ ni o lóbi jáde pé irun yìí lábẹ́ rí pàtàkì rẹ̀ alẹ́ sallallahu alaihi wasallam ó jẹ́ ìwà yìí ìnàbẹ́ ìlọ́gbọ́n lórí wọ́n bẹ́ẹ̀ ní ṣẹ́ríkì wọ́n kúrú yìí tẹ̀lé sọ́lá tó ń ti bẹ láàrin èèyàn àti béèyàn jẹ́ lẹ́bọ̀ àbọ̀jálá ìdí gbàgbọ́ òun ni kọ́kọ́ àrùn ó tún sọ lọ́rọ̀ mi wípé aláàbàtò lẹ́bi bẹ́ẹ̀ lẹ́nu ìwọ̀n bẹ́ẹ̀ lẹ́kùn mọ́ sọ́lá ewu tó jẹ́ ohun tá a bá sábà àlùkáwà ti ti bẹ láàrin àwa àti wọn òun náà ni asọ́lá ọmọ nǹkan ọ̀gá á ọkọ̀ nígbà kan ẹni ọba ti pa àwọn ti onítọ̀hún ti di káfíńsì nìyẹn sọlá pé anábì sọlá lọ sọlá sọ yìí pé awọ yọmọ yọha sọlá àti ìdílé àkùrẹ ìyàmá asọlá àkọ́kọ́ tí wọn kọ́kọ́ gbé sùn ẹrú lé lórí níjọ́ gbẹdẹ àlọ ìyàmá nínú àwọn ìjọsìn òun ni sọlá bábí ìsìdá fàáyé sọlá àti ọkọlẹ àkùrẹ àwọn ẹyà tí òun yẹ bí ìdílé dá báyìí ó ń tọ̀ wọn ti jèrè ó dẹ̀ ti yege nìyẹn tọ́ba tó wá di pé ìròyìn ọ̀dá ajásí fún ọ̀dọ̀ ọba ọ̀sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ sí pàdánù oṣù tí wọ́n yà dọ̀lá ẹ̀yẹ rúṣin ọlọ́run nígbà tí wọ́n máa ń sọ̀rọ̀ kàkà ọ̀rọ̀dì ọlọ́run àárín tí wọ́n tó rí ìṣèjọba wọ́n á máa kọ̀wé sí àṣàfà àwọn ọ̀dọ́ oríṣiríṣi wọ́n tún wọ́n máa kọ síbẹ̀ náà ni pé ìnà àhámà òwúrò ìgbò àìdí àsọ̀rà èyí tó bá tó pàtàkì jù nínú àwọn àlámọ̀ rẹ ní lọ́dún èdè tí mo já látẹ̀yìn òun ni wọn ọmọdé hàfìlọ ha ọmọdé hàfìlọ ní ilẹ̀ ẹni tó bí sọ ìrò yẹn ó ti sọ ìfì rẹ̀ yẹn wọn mú ń dọ̀yẹ àhàhà ẹni tó bá wá fi ìrora rẹ wọn kò wà ní màá sì wà á àbíyá ewu tí o ń tó tún yàtọ̀ sí òrùn kọjá tó tó ń tọ̀ wọ́n fìlà rẹ̀ ẹni tí òfin o nǹkan míì náà tó tún jófin ọlọ́run ó ń tọ̀ wọ́n òfin láàrin tí wàá máa ń wí sí tọ́jú ọ̀rọ̀ tó bá jùmọ̀ rẹ̀ pé fa ìnáwó la àwùjọ lẹ́kọ̀ọ́ fi ìsìláwù lè mọ ìtàwọn ìrọ̀sọ́lá fa ìnáwó la àwùjọ ìsìláwù lè mọ ìtàwọn ìrọ̀sọ́lá. òsínpín kankan táàfì sọ pé mùsùlùmí léèyàn nígbà tó tọ̀ wọ́n àti yọ̀ọ́ ayọ̀ àti ìgbìmọ̀ náà ìbàdàn lọ́wọ́ ẹ̀yìn ọdún sí ọlọ́run wa. mo dábìrì pé òun yìí pa ọ̀hún ẹ̀fẹ̀ tó pàtàkì púpọ̀ jù káà gbọ́dọ̀ fi ráre a sì gbọ́dọ̀ fi jáfara. àníbi sọlá àlẹ́ òsàlá ọba adẹ́dà sọ fún wípé ìfà ìfẹ́bù àkọ́wọ̀ sọ̀la. táwọn èèyàn bí ti olúkúwàdà tí wọ́n sì kírun bá ìfọwọ́ àdúgbò àti ìhùwà máa ń rinlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ sọ̀la lágbájá ọmọ ìyá mi ni láfíìdí pọ̀ sọ kí mùsùlùmí máa sọ yìí pé àwọn ẹlẹ́sìn kejì àwọn ọmọ ìyá wa ẹlẹ́sìn kejì wọ́n yẹ sọmọ ìyá wọn ní anáhùn láàyè sọ̀yọ́ lórí wọn èké wọn bá ìtàgù wọ́n àkọ́rọ̀ sọ̀dá bá ìfọ̀wà ti dì tí wọ́n bá lóko fún àdánù ẹbọ tí wọ́n wá kírun wọ́n ti sọmọ ìyá yẹn lọ́sìn yẹn. ọlọ́run sọ nípa ìṣẹ̀lẹ̀ èyí tí ó ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀gbẹ̀ àti ìyá wọn ọlọ́run sọ pé àní àwọn ọ̀fẹ́ ń kọ́ nígbà tí wọ́n bá wà ní àlùjẹ́mọ̀ wọ́n máa béèrè ánì mùsùlùmí ní àwọn àṣàbù yẹmí àwọn kírímínà bóò lọ́rọ́ wọ́n ti burú báyìí ìbéèrè tí wọ́n máa dún ni pé wọ́n sàlẹ̀ kàkúrú fi ìsàkọ́rọ̀ iná ìsàkọ́rọ̀ tẹ́ wọ̀ yìí lè tẹ̀ fi wọ̀ ọ̀nà wo lẹ́sọ̀ tẹ́ fi wọ́n náà yìí ohun tí wọ́n máa fi dáwọ́ náà ni láwọn mẹ́wàá ní àtúnṣe àkọ́kọ́ ọdún ìdáhùn àwọn òṣùnú ẹni tí máa ń fẹ́ wọn ayé àlùkò mú náà ìlà ìlọ́lá ẹ wo dáa fi síde ẹni kó tó bá wa. ọlọ́run bá ti múrò yà àwọn ẹni rí wa àwọn ànẹ́bí ọlọ́run ọwọ́ amẹ́nu báwọn ẹni ibú ọba dára ní sàkálà fàdé láàdì ìdìbò káàlì fún àtọ̀ ọ̀sọ̀lá lẹ́yìn ìgbà táwọn ẹni rí lọ tán àwọn àrólé kan bá tó wá lẹ́yìn wọn àdọ́ ọ̀sọ́lá fún ìkírun bọ̀rọ̀ wọ́n máa ń kírun ìjàpára ọ̀sọ́bà ń ṣàwà adùn ayé làwọn ènìyàn tẹ̀ ọ̀sọ́wò ọ̀yẹ̀lẹ̀ ọ̀hún náà wọ́n yá wọ́n padà jù wọ́n sínú gẹ́yìn Abdullahi bin Mas'ud radiyallahu anhu wọ́n lè rí tọ́jú yẹn oúnjẹ náà rúrú fi jahannam odò kan nínú jahannam àbí ìfúnfọ́ àwọn àyíjọ fáà tábà ní ká sọ wò báyìí kó burú jáì ọ̀gbìn rẹ̀ wá jìnà kò sí fáwọn ẹni tí wọ́n ń fi òun rárẹ̀ àwọn ni wọ́n kò sínú ẹ̀ ẹ dákun bọ̀ wá lè sí òun rárá ẹ̀yọ́ ìgbìmọ̀ nínú àyọ̀ àtàlá láti rí àwọn ọ̀rọ̀ mi sábẹ́ fi sọlá rẹ̀ sọlá sọ wípé ẹni tó fi nígbà tá a níbi mẹ́nu bọ́ ọ̀yọ́ olùmọ̀ni háàpàdọ̀ àlẹ́ yìí ha ẹni ó bí ilé sọ ìrùn yẹn kín tó kí n sásìkò ẹ̀ tí ò fi já para káàna fìlàwò lóòrán wọ́n bọ̀ hànà wọ́n lè já àtàjà wọn sí àwọn. irun yẹn wọ́n máa dì mọ́lẹ̀ tí ò fi ní sínà wọ́n hànà wọ́n máa jẹ́mi tó. bákan náà wọ́n lè já àtàjà wọn sí àwọn yóò tún wá jẹ́ ọ̀la fún níjọ́ ìgbà sí àwọn. ọmọ nlọmọ ìhà àfihàn àlẹ́ yìí ha ẹni tí wọn ò bá lè túmọ̀ sí tí kì í sọ ọ̀nà kí nígbà tó bá wù lẹ́yìn sàlàwò ní òun wọlé àbúrò àgbọ̀lá nàìjíríà mìíràn ẹni yẹn kò ní nímọ̀lẹ́ kò ní lẹ́rìí kò ní rí ọ̀la kẹsẹ́jọ́ ògbéjà ìyámọ̀ tó bá wá díjọ́ ògbéjà ìyámọ̀ ọlọ́run gbé dìde pẹ̀lú àwọn ọ̀dà rẹ̀ ẹni yẹn níjọ́ ògbéjà ìyámọ̀ yọ ẹni tó lówó kò fowó sàbòrò láti pàtàkì lọ sàárẹ sọlá tó. wọ́n fèrè àwọn ó sọ òun máa wà pẹ̀lú fèrè àwọn tó ní ọ̀gbìn dàbí ìyáàmù òun ní ọ̀dá rẹ̀ tó ti kí òkìkí rẹ̀ kẹ́gàn láti pàtàkì lọ sàárẹ sọlá tó. wàhálà àti mínísítà rẹ̀ tó ń lẹ́ jẹ́ ọ̀daràn burúkú tí wọ́n jọ ń fúnra wọn lórí ibi àwọn tẹ́ni ẹ máa wà pẹ̀lú wọn jọ gbé dàlù ìyáàmù yẹn nínú àwọn ọ̀daràn olówó làwọn ilé olùsòwò yẹ káwọn náà gbajúmọ̀ níbi òwò mọ́ta nínú àwọn ọ̀daràn nígbà tó ti wọ́n àìbàdàlá irú ìsàwẹ́wà irú ó tún wá pàtàkì tayọ ju àwọn ìgbẹ́ lọ ìsàkólésìn rẹ̀ tó wá gbọdọ̀ lágbára nínú àwẹ̀ àìbàdàlá wọ́n ní ká bá lọ owó pípọ̀ nínú àwọn ìjọ tuntun tuntun sínú àwẹ̀ ìrúkọ bẹ́ẹ̀ o. irú ọ̀rọ̀ tí anábìsúlá àtàlá ti sọ nípa àwẹ̀ ń lọ sọ nípa ìrún tó fi jẹ́ nẹ́fìlà ni. èyí tí ọlọ́run tó lá àlẹ́ òṣèlú onímọ̀ọ́sọ́ ọ̀rọ̀mọ̀ọ́ lẹ́ ní ìmọ̀ náà wà sí sàrà ó fi wọn lọ́kùnrin wọn sàpàtàmọ́ ní ìdáná. ẹni wọn bá gbàwé Ramadan ó nígbàgbọ́ sọ́ba adẹ́dà ó sì ní àgbéyẹ̀lé ẹ̀sẹ̀ yẹn sọ́dọ̀ ọlọ́run owó jọrọ lágbo wọn sáfọ dàmọ mi dàgbé gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá lọ́dẹ sí àkórí ẹ̀yìn ẹ̀rí dídí irú rẹ̀ náà ló tún sọ nípa ìrú nẹ́fìlà tá a bá tún sínú rọ̀ ọ̀gá pé ká tó wá sọ ọ̀rẹ́ yẹn àmọ́ wá bí ọ̀rẹ́ yẹn náà òjíṣẹ́ ọlọ́run sọlá sọlá ń lọ́mọ kọ́kọ́ ọlọ́mọkọ rẹ̀ ìmọ̀ náà wà sísára owó sọ̀rọ̀ lágbo wọn sáfọ dàmọ mi dàgbé ẹni wọn bá dìde sí nẹ́fìlà òkè nínú Ramadan ó ní gbàgbọ́ sọ́lọ́run ó dẹ̀ ní àgbé ilé ẹ̀sẹ̀ yẹn sọ́dọ̀ bá dẹ́dà gbogbo ẹ̀sẹ̀ tó ti dọ́lọ́run máa forí jì àníhùn ọrẹ àwẹ̀ Ramadan dàbí oṣù Ramadan gbẹdẹgbẹdẹ òru kan tún wà ní Ramadan táǹkì náà láti òkọdẹ kò sí wọn káàkiri wà ju òru náà lọ òjíṣẹ́ ọlọ́run fún lákàlá fún sọ́gbó sí sọ́mbí àwọn méjì yẹn náà pé man qama laylatal qadr imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama ẹni wọn bá dìde tó sinú ẹfílà lóru àti ọdẹ ó ní gbàgbọ́ sọlọ ó dẹ̀ ní àgbè ilé ẹ̀sán yẹn sọ́dọ̀ ọba dẹ́dà gbogbo ohun tó ti sinú ẹ̀sẹ̀ ọlọ́run ti máa fòye lé ẹgbẹ́ tó ti mú àyíká àjàlá. gẹ́gẹ́ bí rọ̀mọ̀dọ́n ti rí lẹ́nu ìwúrí àdìsù kẹtù bẹ tó fún méjèèjì pọ̀ tábìlì sọlá àtàlà sọ pé asọ́láwà tó kọ́mùsù wọ́n ti tó máa tó ilẹ̀ ìjọba àti wọ́n rọmọdọ́n ilẹ̀ rọmọdọ́n مستكبرات لما بينهن إذا سنجت الكبائر فلا يرين وقت مام àti juma àti àti juma àti rọmọdọ́n sí rọmọdọ́n mi mo kà fi rọ́ọ̀sì lè mọ̀ bẹ́ẹ̀ náà wọ́n gbogbo ẹ̀ṣẹ̀ tí èèyàn bá dá àwọn àkókò tí ń bẹ láàrin wọn yọ ọlọ́run tẹ̀sí máa fi wọn parẹ́ ìdájì tó lè bá kẹ́lí kábà ní ọ̀rọ̀ tí èèyàn bá ti ṣẹ̀ṣẹ̀ la ẹ̀yọ́ ti ṣe mú náà ìbáraẹ̀dọ́lá àti irun ó tún pàtàkì púpọ̀ gan gbogbo ti pàtàkì tẹ́lẹ̀ lọ kó tó di fẹ́ràn ọ̀dọ́ rẹ̀ ó ti pàtàkì fẹ́ràn ọ̀dọ́ torí pàtàkì yẹn tó wá lágbára nítorí pé abẹ́rẹ́ fẹ́ràn ọ̀dọ́ nìyí ìdá irun iná ẹ̀ lọ́sàjẹ́ ìṣesí òkú tó tóbi kọ̀ nínú ọ̀dọ́ àgbọ̀dọ̀ máa láwẹ̀ ká má ti ọmọ rẹ̀ lásìkò rẹ̀ ìyẹn léwu gan àkúrò kọ́ تكون لي ولكم ولسعى المسلمين في المشاركة العدل بها استغفروه واتوبوا إليه إنه هو الغفور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 àwọn gbọ́dọ̀ díyàn lọ́wọ́ láti má kírun sásìkò rẹ̀ mùsùlùmí òdodo tó bá lo ìgbésí ayé rẹ̀ dáadáa bí mùsùlùmí ṣe máa ń lo ìgbésí ayé ọ̀yẹ́ kí àgbọ̀ wà nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí wọ́n lọ dé bí ẹ̀ bá tó wá lo ìgbésí ayé rẹ̀ ó ti yẹ kí mùsùlùmí ó lo ìgbésí ayé nínú ọ̀yẹ́ kí nǹkan kí ó kó bá ìrọ̀rùn ọ̀rẹ́ yẹn rẹ̀ nínú ọ̀rọ̀ a ti mẹ́nu bá rò rẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ ipe sàárè òjíṣẹ́ ọlọ́run tó lọ àrẹ òṣèlú ó máa ń sún lásùbà débi pé gbèdéke tó máa wà láàrin àdébísọ̀lá àfàlà ń jẹ sàárè sírun àsùbà èyí bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ. kí ni wàá séèyàn láàrin táàmù yẹn séèyàn sọ pé òun ló kù fún wọn lọ tí ìyẹn bá dẹ̀ fẹ́ jí sáàrì tí èsà lágbo méjì tó máa ń gbé lù káàkiri àbí tó ń lágbo lọ àbí tó máa fún máìkì tó máa fi wóró wóró torí gbogbo àwọn kinní wọ̀nyẹn aníkájì kú ọ̀rọ̀ mọ́sẹ́ni àtúwágbọ̀wọ́ ẹ̀ka wo lágbo mẹ́ta òru làwọn míì máa ti jí tó máa fún máìkì bí ọba dẹ̀ tiẹ̀ sí mẹ́gan yóò tún lọ ọ̀tẹ̀ jẹnẹrétọ̀ ní ọba wí tàti tàti ìyá alágbára ìdílé lẹ̀ torí ọlọ́run sàrí ti tó dá ẹni islam ọba gbogbo orí eléyìí wọlé ẹlòmíì ti là kí ó ti là fúta ó dẹ̀ sí ní ohun tí ọjọ́ òdìpọ̀ nínú ẹ̀sàrì kẹ́kẹ́ tí ọjà ó ti ní ohun tó máa fi jẹ sàárì kí ni pírọ́blẹ̀mù ẹ̀sẹ̀ láriwo wèrè tó pa tí èèyàn bá lò gbé sí ayé ẹ̀ dáadáa bó ti yẹ kó lò kí Ramadan tó dé mùsùlùmí tó wá lò bó ti yẹ kí mùsùlùmí lò ní Ramadan kò lè kó bá nǹkan kan nínú sàráyẹ̀ láti wá máa sọ pé èèyàn máa rí oko ònú kẹfí wọn sọ pé tóun bá jẹ sàárì tóun ó wà sùn àṣùbà yìí ṣe dandan àṣùbà tẹ́tẹ́ ni ọ̀rẹ́ yẹn ní ká kí àṣùbà àti gbogbo òun yẹ́yẹ́ inna salata kanat ala al-mu'minin kitaban mawquta ọ̀rẹ́ yẹn ní irú jẹ́ fáwọn onígbàgbọ́ òdodo ọ̀rẹ́ yẹn tá fàkókò sí irun tá a bá kí kákòókò rẹ tó tó ọlọ́run ò ní gbà bẹ́ẹ̀ yẹn bá tó wá sí lẹ́yìn ìgbà tákòókò ẹ̀ ti lọ ọlọ́run ò ní gbà àti kó o ti fásitì rẹ̀ ń lọ́fà àbùsẹ́rì lùdì fárí rọ́bì ọlọ́run àánì ọ̀sán fún àdébì sọ̀lá àlẹ́ òṣèlá ó ní ó tẹ̀ ládẹ́bì gan ní bí pé tó bá bá rẹ láàrin àwọn èèyàn kan kọ́ yòmí tú sọ́lá wọ́n máa ń pa irun àti ẹni tí òkírun òjíṣẹ́ ọlọ́run fúnlá àfọlá wa sọ fún àbùsá rè pé tọ́lù lè wá ti fi ha ìwọ kírun sásìkò ẹ̀ ní tiẹ̀. tọ́ba tó wá bàrùn pẹ̀lú wọn hmm, òfin pẹ̀lú wọn mẹ́fìlà ní ọjà ìyẹn láwùjọ tó ti gbé sí ìrànbá kíjẹ mẹ́fẹ̀ láwọn aláṣẹ ìyẹn ó yíyà kì sáwùjọ wá bí báyìí alihamudulilayi orílẹ̀-èdè dáadáa ní nàìjíríà ọ̀sán tọ́ka àwọn ìjọba pé ìyàgò ṣùgbọ́n kó o kí sásìkò láńkọ nígbà tí ò síjọba tó máa mú ẹ ibi tíjọba máa ti mú yẹn nítorí pé ìjọba òun ní ń darí ọ̀rọ̀ àkókò òun láwọn àwùjọ kan ọwọ́ á dìfẹ́ǹdì ìjọba tó bá ti wà lórí oyè ó lè jẹ́ àkọ́kọ́ àkókò lòun ó lò ó lè jẹ́ àárín àkókò ni ó lò ó lè gbẹ̀yìn àkókò ni ó lò irúfẹ́ iléyàn lánàá ìṣúlá sálánsọ́ fáwọn sẹ́nu ìgbì parí tó bá padà bárun pẹ̀lú wọn kí pẹ̀lú wọn torí tó bá kí pẹ̀lú àwọn èèyàn wọn máa ṣe é lèṣe bẹ̀sẹ̀ alhamdulillah orílẹ̀-èdè rada ní nàìjíríà ọlọ́dà fún àti orílẹ̀-èdè náà bá jẹ kò sí gbogbo kápítà sí yẹn bẹ̀ wọn aláṣẹṣẹ ó mọ àgbà ó di ẹdẹ fi kí wọn lágbo kan ọ̀tá aláṣẹṣẹ ó yẹ ọ̀rẹ́ yẹn ní kákìrù ọ̀rẹ́ yẹn ní kákìrù sákòókò rẹ àwọ̀ èyí sì ń ṣe ń gbọ́yẹ kọ́kọ́ bí ni láti má kírun sákòókò rẹ nítorí pé ọ̀rọ̀ ọba dẹ́dà tó wá lórí pé ká kírun sákòókò rẹ kọ̀ọ̀tún tó wá ti di rọmọdọ́ọ̀sì ẹ̀kí bọ́ ti wù kò sí mbẹ́. ẹni fi ń gbà mọ̀ ń sọ̀rọ̀ pákó bẹ́ẹ̀ náà lọ́rọ̀ pákó ṣe rí káwọn pákó súnnà ni kódà lè fẹ́ ní wọn kó tó di fáwẹ̀ dé àti bẹ́ẹ̀ náà wá ní sásìkò ẹ̀ kó tó di ẹ̀sìn ni ọ̀rọ̀ ẹ̀yàn ni dẹ́gbẹ́ ni inú náà á tún máa fi sásìkò rẹ̀ ayọ̀ n ìwíkú ọ̀rọ̀ tọ́jú ni ọ̀rọ̀ ẹni tí ọmọ nkú kan ó lọ wà àmọ́ báyà ń fi arákùnrin yẹn gbà lérò òun ní ṣẹlẹ̀ kí wọ́n tó ṣẹlẹ̀ sáà nẹ́bí sọlá àti àwọn sọ̀hábà rọ́bì ọlọ́fọ̀ àdìgbò jẹ̀míà wọ́n sì rìn àjò wọ́n wò fáwọn òjì wọn ò jí lásìkò fi lọ. àníbi sọlá àtàláwá sọ̀rọ̀ fẹ́ àmọ́ báyà ń tọ́ fẹ́ sọ wípé lẹ́yìn sẹ́fìn náà nígbà táwọn yóò sọ pé tókí ni wọ́n á lè tẹ́rẹ́ wa pẹ̀lú àwọn àti àdánwò yìí òjíṣẹ́ ọlọ́run sọ láti láti pé lẹ́yìn sẹ́fìn náà ní ìtẹ̀fọ̀rẹ́ yìí kò sí àṣe ètò nígbà tá a bá sùn tọ́ka ti kó oorun ló gbé yẹn lọ wọn ò ní kẹsẹ̀ fún yẹn mò ń bọ̀ wá bí àlàyé oorun yẹn náà kò sí àṣe ètò nígbà tá bá sùn wà ìnáwó sẹfọrẹ ẹkọ ìlẹ ẹkọ lọ́wọ́ àmọ́ ohun táṣe tó wà lórí ẹ òun ìgbà tí yẹn bá wà lójú kò tó ní ìwú hánì kiri òjíṣẹ́ Ọlọ́run wá wí ọ̀rọ̀ kan yìí pé sẹ́ni kọ̀ọ̀kan yín bá kù à ń sọ láti àwọn ẹ̀sìn yàrá fàlẹ́sọ́lì ha ìdáàdàkàrà ha àmọ́ bọ́yá ń tọ́fẹ́ wí nìyẹn ẹnì kọ̀ọ̀kan yín sùn àbódẹ́ gbàgbé láti kírun kódà àwọn olùmọ̀ ṣàlàyé pé anáwó wọn ní síyáàánú ghayru lè mọ̀tà àmì dáyìlì yìí ṣe gbàgbé tó mọ̀ mọ̀ ọkẹ̀dí gbére dání eré ní máa yẹn gbàgbé àbí wọn náà wá ń ṣeré kéré ọjẹ sàárì tán bóyá wọn tó ti jí ti ẹni tó bá wá gbàgbé láti kírun àbósùn òfin dánú sọlá àtàlà ń sọ ọba rẹ pé fálì ìsọlẹ ha ìdá dákàrọ ha ẹnìyẹn kírun yẹn nígbà tó bá tẹrẹ sí ọbẹ pé nígbà tó bá jì eléyìí ni mo tọ́ wà nínú sọ́nà ẹgbẹ́ àṣùbà kìí ṣe dandan ọlọ́ọ̀hìn wíkú ọ̀rọ̀ burúkú mi dandan ni àṣùbà àti gbogbo wákàtí mẹ́rin yòókù ọ̀rẹ́ yẹn ní káàkiri ọ̀rẹ́ yẹn ní káàkiri sásìkò rẹ̀. kìí sọ̀rọ̀ oorun nìkan ọ́ tó lè jẹ́ kéèyàn lọ́rùn lára kìí dẹ̀ ṣe ọ̀rọ̀ kéèyàn gbàgbé nìkan tó lè jẹ́ kéèyàn lọ́rùn lára nínú nǹkan tó lè fa àìgbàdùn lè wà pẹ́ o nínú nǹkan tó lè fa ìrìn àjò lè wà pẹ́ o tó sì pé láàrin àìgbàdùn àti ìrìn àjò àǹfààní wà fún wa nínú ìrìn àjò pẹ̀lú palẹ̀ sí sọ́ọ̀tù àǹfààní wà fún wa nínú ìgbádùn àti ìrìn àjò alẹ́ sí jámọ̀ tábàdẹ̀ sí jámọ̀ ní kìí sásìkò yẹn láàkírun sí jámọ̀ méjì lóní ìkírun pọ̀ ìlànà aníjámọ̀ taqdim òun ni ká sún tẹ̀yìn síwájú àsìkò àyílà káká ìlà àtàlántà rẹ̀ atúnijámọ̀ ta'khir òun ni ká sún ti wájú sẹ́yìn àsìkò alásàrè kákàyè là ń bẹ̀ kọ̀ǹdíṣẹ̀ ta lè fi kírun nígbà tí ẹ sàkóso rẹ̀ ọ̀hún yẹn. àbójú rọ̀ a lè ti jámọ̀ àyẹ̀bẹ̀rẹ̀ tẹ̀ kọ́ wọ́n gbóúnjẹ lẹ̀ pẹ̀lú òfin tánú sọ̀lá àtàlá ti fi lélẹ̀ ìpìlẹ̀ sọ̀lá àtàbí hadrọ̀ ti tàn án wọ̀lá òhúwà yòdà bí òhú aláàbàtà èèyàn onírun nígbà wọn bá gbóúnjẹ ẹlẹ ẹni pé tẹ́yẹ ni ẹ bá kírun irun rẹ̀ ò pé òní pẹ̀ nípọ̀ níbi irun agaga tẹ́ni ẹ bá ní bùkátà sóúnjẹ nítorí pé tó ń jẹ́ bí etí lè délẹ̀ tó ń rẹ̀ ń jáde báyìí à àmàdúpẹ́ fọlọ́ inú dáadáa tó máa dẹ́ta sí fún wa ní wípé àwọn ikọ́ tí wọ́n ti máa wá lẹ́nu tí sí ń pàkíyèsí pé wọ́n ti gbé kínní yìí lẹ̀. òjíṣẹ́ ọlọ́sùn láàṣọ láṣọ pé láàṣọ láàtàbí àtọ̀rọ̀ ti tọ̀ á kò sírun sẹ́yìn òkè tí wọ́n sọ pé rùn òun ogún régé nígbà wọn bá ti bó ń jẹ lẹ síyẹn dẹ̀ ní bùkátà fún jẹ wọ́n làwọn ìdá fi hàn hó alẹ́ àbáṣá. ìyẹn gbọ́dọ̀ máa kírun lọ́wọ́ kọ́ máa ṣe ìtọ̀ máa lọ ìgbẹ́ máa lọ ìsúnmáwà kọ́ bá lẹ́sẹ̀ pọ̀ àwọn tó ń tọ́ba kírun irun tó kí ìrun lè ní ìtumọ̀ ọjọ́ ìmùsùlùmí náà ibadallah hafidu ala salawatikum ẹ̀sọ́ ọ̀run yìí o kò sọ̀lá àdéhùn ó sọ àgàgà irun arín nígbà tó bá lọ pé hafidu ala salawatikum gbogbo òun ní ọkàn sọ ẹ̀sà tí ń bẹ fún ìrun àlàáńkárì ẹ̀yọ́ ìmùsùlùmí náà ibadallah ẹ jẹ́ ká sọ̀rùn yẹn ká kín pẹ̀lú àwọn igun rẹ̀ ká sọ àwọn májẹ̀mú rẹ̀ ká kín sásìkò rẹ̀ ká má jẹ́ kí rọmọdán yìí kọ́kọ́ dí wa nípa bó ṣe ká máa kírun wa ká kín dáadáa nítorí pé irun àtàwẹ̀ wọ́n jọ papọ̀ ni ẹ̀yin náà wá dúró àwọn ìjọsìn tó wà ní rọmọdán bàbá ti ń dáko àwọn lẹ́yìn àwẹ̀ yẹn nìkan gbogbo àwọn nǹkan tó kún báyìí ọ̀rọ̀ sọ̀láàdì tàràwíì ìyá amúlẹ̀ láti lọ́kọ́ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ dáfà ìjà sọ àwọn ìwò yìí káká àwọn ọjọ́ ti wá àbí ọlọ́wọ́n bá ti ha ní ọdún kò tààlà pẹ̀lú àwọn orúkọ rẹ̀ ilé ìtú da àtúrò yẹ kó ga aláwọ̀ àtàkọ́kọ́ yìí na ṣìyàmọ́nà wọ̀kìyàmọ́nà wọ̀rọ̀kúwàna يا رب العالمين يا رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك